أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. So -so. bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a bẹ̀ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ìgbìyànjú lọ́sàn-án lóru látara ẹ̀sìn tọlọ́run kí ọlọ́run kó gbà lẹ́sìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́ lòun ọ̀ràn wa ń ṣẹ́ kó sì má dàlú wa láyà kó jẹ́ ká soríire ayé àtijọ́ gbìndé alkiyama làlá haúlà wàlà kúwátá làbílà ìlàlẹ́ ìlàdín ibi tí à ń bá lọ ní ìjẹjọ òun níbi tó ní í ṣe pẹ̀lú mímọ́ bú àwọn sàábé nínú tíra minhajul mu'min ti àáfàá wa mustapha murad subuhi ṣùgbọ́n prógámù ti ọ̀sẹ̀ yìí òun ló máa jẹ́ èyí máa kan ìta ṣe sí ramadan lẹ́yìn òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó tún di ẹ̀yìn ramadan náà kó tó di pé a tó níjókòó mi n tó súnmọ́ jù tó bá já sí pé ààwẹ̀ rọmọdọ́nà ó bẹ̀rẹ̀ ní ọjọ́ wẹ́ẹ̀sì tí ń bọ̀ àbọ̀jọ́ tọ́ọ̀sì ìkànnà méjèèjì náà ló súnmọ́ so àwẹ̀ ò lè bẹ̀rẹ̀ ní tuesday so ti yé gbogbo nǹkan àgbáyé tuesday àwọn kan rájàbù wọn máa di twenty eight ọ máa di twenty nine so tàwọn kan máa di twenty eight so definitely èyàn lè rọ́ṣù Ramadan ní twenty seven àbí twenty eight so ṣùgbọ́n àwọn tuntun wọn bá jẹ́ twenty nine níjọ Tuesday kan bá rọ́ṣù àwẹ̀ bẹ̀rẹ̀ ní kíni Wednesday nínú ọ̀ka ìtí Sultan Sokoto fi síta níbẹ̀rẹ̀ Ramadan bó ti ẹ̀já sí pé awuyewuye pọ̀ lórí ẹ̀ so ní Nàìjíríà Wednesday tí ń bọ̀ ṣàbá máa di twenty nine so tó bá jẹ́ kó bá pé táàtì yóò jẹ́ táàtì láwọn orílẹ̀-èdè bíi Saudi Arabia so tó túmọ̀ sí pé n tó súnmọ́ jù ní káwé ọ̀bẹ̀rẹ̀ tọ́sídẹ̀ káláwé bá bẹ̀rẹ̀ tọ́sídẹ̀ tọ́sídẹ̀ mẹ́rin lẹ́yìn ìgbà náà Ramadan di twenty nine àìdá pé àásọdún àásọdún àárín ọjọ́ Jímọ̀ mọ́ sátidé òun lọ́dún ìtúnu ààwẹ̀ wà Jímọ̀ tó bá tẹ̀lé lẹ́yìn ìgbà náà òun láàrín zoom padà sí ibi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tá a ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ wa a kà díẹ̀ nínú tírà Minhajul Mu'min tá n bá lọ ìwọ̀nba àṣẹjú tó bá kù a fi ṣera wa lójú kòkòrò nípa àwọn tó yẹ ká gbénú àwẹ̀ ṣe kọ́mọ̀jà sí pé rọ̀mọ̀dán náà kẹ̀ bá wa láyé a sì ń wá wá sí lọ́sọ̀ọ̀sẹ̀ àti ẹ̀ wá sọ àwọn àlàyé kan fún wa nípa àwẹ̀ ọ̀hún bó tilẹ̀ já sí pé láwọn ọ̀sẹ̀ tó kọjá náà a ti ṣe àwọn àlàyé kan kọjá bó ṣe yẹ ká múra lẹ̀ di Ramadan bó ṣe yẹ ká san àwẹ̀ tá a bá jẹ àtàwọn nǹkan míì àtàwọn nǹkan míì ṣùgbọ́n nínú àwọn àlàyé èyí tó ń lọ a ti jẹ́ kó yé wa nípa wípé mímọ́ bú àwọn sàábé àti kọ́mọ látorí mímọ́ bú àwọn ansor àwọn aráàlú Madina tí wọ́n ran ẹ̀sìn lọ́wọ́ àwọn aláràǹsí ẹ̀sìn gbogbo ẹni tó bá ti ń bínú ẹni tó ń rẹ̀sìn lọ́wọ́ tó ń bínú àwọn tó ń kún sí ọlọ́run lọ́wọ́ ẹ mọ̀ pé ń tàn èèyàn bu ni mùnáfìkì ni. a dẹ̀ ti sọ àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam kò rújú ẹni ọlọ́run ni wọ́n ìyẹn làáfà wa Mustapha Murad Subuhi tí wọ́n ṣe tírà àmì ní ajul mumin tí à ń ṣàlàyé yìí nínú tọ́bọ̀ àtọwọ́ mi page seventy nine ló wà níbẹ̀ àṣé ẹni tọ́bẹ̀ ilé lọ mú ọ̀tá ọlọ́run àtọ́ lọ mú ọ̀rẹ́ ọlọ́run tó ń bá a sọ̀tà mọ̀nì àádáálí wàlíyá fàkọ́dé àdáǹtù bèlà hárùbì ẹni tọ́ba lòun ó gbógun ti wòlíì ọlọ́run ààyò ọlọ́run mùsùlùmí gidi tó ń ṣe tọ́lọ́run èmi ọlọ́run mo ti kéde ogun fún un ó ń tàn yóò bá mi jà séèyàn wá lè bọ́lọ̀ ń jà kó ṣẹ́gun àwọn ọmọ ogun ọlọ́run wà máa ń yá álámù jùnúdà rọ̀bíkà ìlàhùwà ẹnìkan ọmọ ọmọ ogun ọlọ́run atẹ́gùn ọlọ́run lè ràn síyàn ẹ̀fọn ọlọ́run lè ràn síyàn ìdun ìdun bó ṣe kéré tó ọlọ́run lè ràn síyàn àwọn kòkòrò tó tó kéré jù bẹ́ẹ̀ lọ bí ọmọ náà gún ọlọ́run lè ràn síyàn ayọ̀nù nù léèyàn téèyàn fi lọ sọ ọlọ́run lẹ́ràn sí yàn tí ó bó ẹ̀kẹ́ rẹ̀ tòròtò ní ìsìn jẹnẹrétọ̀ ọlọ́run lẹ́ràn sí yàn kí lọ́lọ́run ò lè rán sí yàn gan kódà ó lè máa lọ jẹ́jẹ́ táyà mọ́tò kan kẹfọ̀ yóò bá yọ lórí eré yóò sì lọ rọ́ọ̀lù wíì wọ́n bá ló ti kú kò sí tọ́lọ́run lè rán sí yàn so ẹ̀ ń bá ti wá mú ọ̀rẹ́ ọlọ́run tó fẹ́ máa mú lọ́tà tó fẹ́ dojú ọ̀tá kọ ìmí ọlọ́run mo kéde ogun fúru ẹ̀ níbẹ̀ àdìsí Bukhari nìyẹn àfa wa Abu Rera àwọn náà sì gbá wa bákan náà lànàbì sallallahu alaihi wasallam nínú hadithu Buhari àti Muslim tọ́já sí pé mutafa kúnná alẹ́ yìí ó ti wà níbẹ̀ nínú hadisi àfa wa Abu Sa'idi al-Khudri anábì ní láàtà ṣubú àṣàbí ẹ sọ́ra yín ẹ má bú àwọn sàábé mi fàwàlẹ́bì nafsu muhammad ń bi yẹ́dì mo fọ ọlọ́run tẹ̀mí mi ànábì ń bẹ lọ́wọ́ ẹ̀ búra tẹ́nì kọ̀ọ̀kan yín bá náà tó ṣe déédéé òkè wúdù kì wá ṣe náírà kì í ṣe dọ́là kì í ṣe pásítàlì kì í ṣe ríálì kì í ṣe owó tí kì í ṣe euro kì í ṣe owó tó lóko lágbàáyé góòlù ló ń tàn gold gold ni tó sì jẹ́ tó fẹ́ wọ́n jù lásìkò tá a wà tí wọ́n fi ń ṣe exchange rate lágbàáyé gbogbo ń bá wá wù kẹ́yìn kó ń tàn ọ́ ná ní gold ní tó ṣe déédéé òkè udu mú àhàdí im wà lánàá sí kò tó múdù ẹ̀yọ kan tí bá kò tó dájẹ́ ìyàwó Aisha radiyallahu anha àáfàá ní wa qalat Aisha radiyallahu anha wọ́n ní ìyàwó Aisha wá ń ṣàlàyé fún wa ó lẹ́yìn èèyàn eh, ẹ̀yà máa ṣe istigifaru ẹjẹ́ ni tí ó máa tọrọ àforíjìn tí ó máa pàwọn èèyàn láṣẹ kí wọ́n máa tọrọ àforíjìn lè ashabi muhammadin sallallahu alaihi wasallam fáwọn sàábí ànábì sẹ́ǹpá ti sọ nínú àǹtà àti ọkọjá yẹn nígbà tọ́lọ́wọ́n bá ń sọ nípa àwọn mùmínì òdodo yẹ̀kúlú náà wọ́n máa sọ pé rọ́bànà gòfèrè lànà wálé ìkẹwàánì náà lẹ́bí na sábàkú náà bí ìmán wàlá tẹ́jì àlfẹ́ kólóbé náà gẹ́lá lẹ́lẹ́bí na àmánú rọ́bànà innaka raufur rahim ìyẹn àáyà yẹn àwọn àáfàá ti lò kọjá tẹ́ ẹ bá ti rẹ́nìkan tí ètò ọ̀rọ̀ àforíjìn fún àwọn mùsùlùmí tó ti kú kèé sára wọn jọmọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ yé dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀ ṣàdúrà fáwọn òkú mùsùlùmí ẹ wà àwọn àáfàá wa tí wọ́n mú ẹ̀sìn wọlé Yorùbá Ọlọ́run san wọ́n lẹ́san rẹ̀ bí wọ́n bá ṣe súná ọmọ wọ́n ṣàdúrà fókù bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ jẹmọ́ ẹ̀ dáhùn sẹ́ǹgbẹ́ bá ṣe bá nílẹ̀ Yorùbá nìyẹn tí wọ́n bá ṣe lè káyì wọ́n ṣàdúrà fáwọn òkú gbogbo àwọn òkú ọ̀run wá tọ́tọ́ sórí ìmọ́nì bísúnlá àwọn òfin kúlú aláwò lé <laughs> wọ́n sọ pé kúlú aláwò ló ń jẹ òkú téèyàn bá tí ìka kúlú aláwò kò túmọ̀ sí pé kò ṣàdúrà pé Allahumma gfir li amwati li mawta al muslimin Allahumma gfir limotal muslimin ọlọ́run gbogbo àwọn òkú mùsùlùmí ọlọ́run foríjì wọn ó ti tó Allahumma gufir limotal muslimin gbogbo ẹni tó ti kú ní mùsùlùmí ọlọ́run foríjì wọn o tàbí bẹ́ẹ̀ kọ́ ká gbé àyà yẹn gan wá Rabbana gufir lana wali ikhwanina alladhina sabaquna bil iman wàlá tẹ́jì alfi kùlúbì náà gílá lílẹ̀ bí iná àmànú rọ́bàná ìnàkàrọ̀ òòfò rọ̀hìn téèyàn bá lè máa ṣàdúrà yẹn ó dáa púpọ̀ pé wọ́n ọlọ́run ọba wa ìgìfèrè lànà foríjìn wa mọ́wàá àjẹ́ ọjà wa nìkan láàjà foríjìn rẹ wálé ìhìnwá nìna àtàwọn ọmọ ẹ̀yà wa tán ti kú alẹ́dínà sábà kú náà bìlì iman tí wọ́n ti ṣáájú wa lọ nínú ìgbàgbọ́ òdodo tá a bá ń ṣerú àdúrà ìkọ̀ kò ní báwó lọ́wọ́ ìyà ni ọmọ báwó lọ́wọ́ nínú sàárè torí kò sí nínú àwọn tó ti kú bìlì iman tá a bá ń ṣerú àdúrà ìbọ́láàdì onípẹ̀ńbẹ̀ jẹ́mọ́ ẹ̀gbọ́yé Abubakar yọ jẹ́ ń bẹ̀ umaru ní ládá ń bẹ̀ usmanu ní ṣíà ń bẹ̀ ali ní commission ń bẹ̀ báwọn sàbí òsè máa pẹ́ mọ́ra wọn lọ́wọ́ àwọn bukhari ìmáàmù ahmadu wọn ò tiwọn ìmáàmù ibn temiya wọn ò tiwọn gbogbo àwọn afọ alẹ yorùbá tó ti kú bàbá bá ń délé bàbá lánàṣẹ gbogbo àwọn ti lọ bàbá ní máàdù bàbá ń dá wà wọn ò bàbá náà ti kú mùsùlùmí ni yóò <clears throat> ẹ awa iye àwa millions mùsùlùmí tá a wà láyé tá ti kú nínú wa àdúrà yẹn ọmọ pàbí ò ní wọn ò ó ṣe kí ni yóò dáadáa bí ìgbà tá à ń owó àkáǹtì yìí o àkáǹtì àwọn òkú ni o àkáǹtì yìí o àkáǹtì àwọn opó ni o àkáǹtì yìí o àkáǹtì àwọn ọmọ òrukàn ni o àkáǹtì yìí o àkáǹtì àwọn tí wọn ò ríṣẹ́ lọ́wọ́ ni o àgbẹ̀ báwọn tó bá ń donate bá ṣe pọ̀ sí ni tí wọ́n àṣejọ́ tèmi náà bá wá kú minus one èmi ti kú nínú àwọn tí wọ́n máa ṣàdúrà fáwọn tó ti kú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn mi ò tó máa ṣe kí ni wọ́n máa ṣàdúrà yẹn lọ èmi náà tó ṣe kí ni màá tó máa pín bẹ́ẹ̀ mọ́tò gbàgbé èmi kú atúbí àwọn ọmọ mi àwọn náà tó máa dàgbà bá a ṣe máa ṣàdúrà fúnra wa lọ nìyẹn ìyẹn làǹfààní tá tó báwọn èèyàn òkúta ẹ̀sìn ilé kò lóore fún yín ẹ lọ sẹ̀kú sí makbara yìí tẹ́ òkúta ẹ̀ bá ṣe ń tẹ́ àwọn èèyàn máa wá sẹ̀kú bẹ́ẹ̀ wọ́n máa ṣàdúà asalaamu aleykum ala diyar minal faradu minal muslimin wal wa inna insha allahu bikum lahikun. nasalulọ alana walakumula afiya antum lana salafun wa nanu lakum tabaun allahumma la tahrimuna ajrahu wa la tudillana ba'd riwaya mi tó wà tó yàtọ̀ sí lẹ́yìn ìwáyà ní ìtún yàtọ̀ sí yẹn ṣùgbọ́n wọ́n tó sẹ́kù rẹ̀ lé ẹ̀mí rẹ̀ lẹ́mọ́ lọ sàdúrà fún bẹ́ẹ̀ bá lọ sàdúrà fún gan ẹ̀yin nìkan lẹ́ lọ bẹ̀ ṣùgbọ́n òkúta ṣe tẹ́ ẹ wo iye àwọn tí ọmọ lọ bẹ̀ tán bá gbòkú ẹyọ kan lọ èèyàn fifty lè tẹ̀lé lọ tán bá jẹ́ mùsùlùmí tán gbọ́ súnà yé wọn ò ṣe kí ni wọn ò ṣàdúà ẹ wo iye àdúà yẹn ìyàwó Aisha ó lẹ́nu bá fẹ́ jẹ́ ni re àwọn sàbí ànábì tán ti lọ ẹ máa ń sọ̀rọ̀ àforíjì fún wọn ni torí pé kí ló jẹ́ àkílẹ̀ rẹ̀ bá àwọn ṣíà eléríbobo ni wọ́n àwọn lè sọ pé ń gbẹ́ pé àwọn sàbí wọn ti di kèfèrí kan tó kù wọ́n láwọn sàbẹ̀ di kèfèrí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n ń bára wọn jà báwọn sàbẹ̀ gbogbo ń tọ́sẹ̀lẹ̀ láàrin wọn nínú gbọ́nmi sí omi òtó nínú èdè àìyedè ọjọ́ kankan wọn kúrò náà mùsùlùmí mùsùlùmí gidi alùsùnà gidi ni wọ́n tí wọ́n sì lọ bọ́lọ̀ lẹ́ntọ́ ọlọ́run yọ́nú sáwà náà ìyàwó Aisha ní pé ẹ wá ṣọ́ra ẹ má bú wọn ẹ má ṣe kíni ẹ má máa bú wọn torí kò sóore kankan tẹ́ ẹ fẹ́ gbà níbi kẹ́ ẹ máa bú wọn. àfa wàhálì akóòtì ọ̀rọ̀ tiẹ̀ náà tó ń fọlọ́run ọba búra ọba tọ́já sí pé òun ló dá gbogbo nǹkan tí ń bẹ yálà nǹkan tí ń mì ní àbí ó ní ìnáwó làádùn nàbí alùmíyì láyà ó ní dájúdájú àdéhùn kan bẹ tí ànábì wa ànábì tọ́já sí wípé kò lè kọ yẹn tó ṣe fèmí àlì tó bá mi sọ̀rọ̀ kí wá ní tó sọ fún mi ó ní láàyò ìbù ní ilá mọ́mìnú wà láàyò bògidù ní ilá ẹnìkan ò ní nífẹ̀ẹ́ mi sàbí ẹyọ kanu o. ẹnìkan ò ní nífẹ̀ẹ́ Ali àfolùgbàgbọ́ òdodo ẹnìkan ò sì ní máa rẹ̀ àfi mùnàfíkì àáfàá wa àdíyù ọmọ fábit ó gbà wá látọ̀dọ̀ àáfàá àwa zoro kọlọ̀mbá ni yọ́nú sí wọn ó ní tó bá já sí wípé fàìdá kánà áádá fi hákì aliyi fasidiki bela aola àǹfààní wípé tọ́ba jásí pànàbí sallallahu alaihi wasallam ó sọ eléyìí nípa afa wa Ali jàmọ́ ẹ̀jẹ̀ já gbọ́ dáadáa tó bá fi lè mú ànábì tó sọ tó lágbára tó báyìí nípa Ali definitely intanẹ̀bí ó sọ nípa Abubakar ó ṣe kí ni Abubakar ló tó lẹ́tọ̀ọ́ sí pé ẹnìkan ò gbọ́dọ̀ kórìíra rẹ̀ kí làbá fẹ́ fàyọ àwọn wọ́n láwọn nífẹ̀ẹ́ Ali wọ́n wá kórìíra Abubakar àti Umar wọ́n mọ̀ wá sọ rádà rádà rádà rádà nípa àwọn sàábé lọ́jọ́ pọ̀lọpọ̀ wọn kú kú ẹ̀sìn àti kú òfò tọ́lá àwọn àfa àkọ́rọ̀ ń pa wọn ikú ìyà lọ́pọ̀lọpọ̀ wọn kú ikú rádà rádà ọlọ́nkọ́lá wà bẹ́ẹ̀. àfa wa ní tó sọ nìyẹn ó ní fàṣídìkù bìlà áúlá wàl lè annahu afdọ́lù lè kọ́lùkì báádà nàbí sallallahu alaihi wasallam ó ní lẹ́yìn ànàbí wa nínú ìjọ wa yìí abubakar lẹ́n tó lóore jù kódà ó ti dára àkídà àwọn àfáàlù súnà wàlìjàmáà wọ́n ní afdọ́lù àádùn ìlú umma báádà nàbí yíya abubakar fúnmọ̀ umar fúnmọ̀ uthman fúnmọ̀ ali ẹni tó lóore jù nínú ìjọ tiwa yìí tábàtí mọ́ ànàbí wa muhammad sallallahu alaihi number one abubakar ni nọ́mbà tù umaru ni bí wọ́n ṣe jẹ́ khalifa náà ni nọ́mbà tírì usman nọ́mbà fọ́ ali ìmáàmù Nawawi rahimahullah ó láwọn àáfàá kọfẹ́ máa ṣe fanfa lórí pé ṣé ali lọ dáa ju ló lóore ju usman lọ ni àbí usman ló lóore ju kíni lọ ju ali lọ ó ní thumma tafaqu ẹnu wọn wá padà kò alátẹ̀kídìmí usman aláàlì pé Usman náà lọ́ọ́ ṣe jẹ́ kàlífà náà náà ṣe lóore síwájú Ọlọ́run àfáàní tó bá wá rí bẹ́ẹ̀ táàdẹ̀ ti rí wípé àà anábì sọ báyìí nípa Àlì Abubakar lẹ́n tó lójú lẹ́yìn anábì sallallahu alaihi wasallam ó ní torí pé kíni ó ní wadhaba Umar wa Ali radiyallahu anhuma ana man faddala ala sidiki ahadun fa innahu yujladu haddul muftara ẹni tó bèèrè lọ sọ́jáde lẹ́nu ẹ̀ pé ẹnìkan tún lóore ju Abubakar lọ ó léyìn ó fún ní ẹgbà tá a máa fún òpùrọ̀ jẹ́mẹ̀ ìjà dáadáa o ẹni tó bá sọ wípé ẹyẹn nìkan dá Abubakar lọ nínú ìjọ wa yìí ó sì ní mùsùlùmí lòun ẹ wà gbé bóde bí irú stadiumu àbí mọ́sálásí ọjà bá ẹ kò sẹ́ni náà náà jọ wáyé tó tó dàbí Abubakar ọlọ́mọba ní kẹ́ jẹ́mọ́ kí ló já mọ́ sọ gbogbo eléyìí àwọn sàábí ànábì ẹni tó bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ ọbú ń pa wọn à ọjẹ́ poison ọwọ́ ajẹ́ poison tó jẹ́ pé kò lóògùn tí ó bá gbogbo òsèmí ayé ẹ̀jẹ̀ yóò tún jẹ́ ọwọ́ náà lọ́dọ̀ Ọlọ́run tọ́ra àwọn èèyàn yìí níjọ́ tẹ́sì le àwọn náà dúró tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ṣèbẹ̀ẹ́sẹ̀ làwọn à ń ṣe à ń ṣe wáàsí mọ́sálásí àwọn áfíríkà sí wáàsì kọ̀ àwọn èèyàn wá wáàsì àwọn sọ wọ́n fúrì báyìí gbá ti wọn ni síbẹ̀ sí làwọn ṣe tí ò sí wà láì tá à ń pè rún òkè àlò ẹ́ńjìnì àlò jẹnẹrétọ̀ àlò microphone àtọ̀ lọ kéde lórí rédíò abẹ́ẹ̀sẹ̀ wà sí kan báyìí ìjọba yìí o iwájú ilé ọba láti fẹ́ ṣe léyìí o stadium láti ṣe léyìí o mapol láti ṣe léyìí o eh, cultural center láti fẹ́ ṣe léyìí o eh, kínní kan lé epo láti fẹ́ ṣe léyìí o kíní kan central mosque láti fẹ́ ṣe lè àwa tó lẹ pósítà a tún ṣe àrẹ lórí íńtánẹ́ẹ̀tì tanábìdá náà sàbẹ́ tí ó ṣe gbé léyìn tí ọmọ ìyá ní ìyá gidi pípa ni dídẹ́ yẹ sí ni mímọ̀ tàǹjẹ fún ni bí gbógun ti ni sísá ni ládàá gígé ni lọ́dà títa ọfà mọ́ ni yíyọ ọkọ̀ sí ni kẹ́nìkan wá máa sọ rádaràdá lẹ́nu àáfà wa Umaru àti Ali wọ́n lẹ́ni tó bẹ́ẹ̀ lè sọ pé nìkan tó lóore ju Abubakar lọ èyí ò fún lẹ́gba òpùrọ̀ náà ṣẹ̀rí àná àáfà wa Ṣúbà wọ́n gbà wá látọ̀dọ̀ àáfà Hussein látọ̀dọ̀ àáfà wa Abdurrahman ọmọ àbí láílá wọ́n ní annal jarud bonal mu'alla al'abudi wọ́n láàfá kan tí ń jẹ́ jàrúdù ọmọ mu'alla yẹn al'abudi wọ́n ló sọ kọ́ọ̀là ó sọ báyìí pé ó ní abubakri khairun min umar ó ní abubakri lóore lọ́dọ̀ ọlọ́run ju umaru lọ fàkọ́ọ̀là akhar wọ́n lẹ́nìkan náà bá tún sọ̀rọ̀ pé umaru khairun min abibakri kí ni ẹ̀ umaru mi ẹni tọ́lọ́ máa ń sẹnu ẹ̀sọ́ kùránì kalẹ̀ ẹni tẹ́sù máa ṣe kí ni o tẹ́sù máa ń fún umaru lórí jàbúbákiri lọ wọ́n ní fàbálà gàdálíkà umaru <laughs> ọlọ́ba ní káàfà umaru jẹ́mọ́ ẹ̀ máa wo ọ̀rọ̀ bá dé láyé àwọn sàbẹ́ ní tọ́sẹ̀lẹ̀ yìí o wọ́n lọ́rọ̀ bá dé ti gbọ́ umaru pé wọ́n lè onímọ̀ lórí jàbúbákiri hátà sáyọ̀rọ̀ bèrè jìnlẹ̀ <laughs> láyé ẹ̀ kò ní sọ̀sọ̀ kú sọ wọ́n àfà wọ́n ní Umaru wá ní ẹ̀bá mọ́kùnrin wa sẹ́rí gbà wọ́n mú dé àfà Umaru òdúrọ́rin ló fi nà ó ní ẹ̀bá wọn pankẹ́rẹ́ gidi tó dáa gidi lọ́ba kọ́ pankẹ́rẹ́ bò àfà tó fi di pé ẹsẹ̀ rẹ̀ báyìí ó bẹ̀rẹ̀ sí ní ilé pọ́nlì pọ́nlì ah wàhálà lélẹ̀ yìí o wàhálà lélẹ̀ yóò láyé mi èyí tó ṣe kí ni o èyí tó sọ bẹ́ẹ̀ wà kọ́ọ́là wọ́n ní Umaru wá sọ fóńtọ̀ pé àbọ̀ ọmọ ti ń ṣe ọ́ iná abábákiri sọ ibù Rasulillahi sallallahu alaihi wasallam ọmọ pábùbákiri ọ̀rẹ́ ànábì tòótọ́ nù kòríkòsùn ànábì sàábé pàtàkì ànábì à wàkánà àkírọ̀ nas fi kádà wàkánà àkírọ̀ nas fi kádà wàkádà wàkádà ó ní sọ́ọ̀mọ̀ pọ̀ òun lẹ́ni ẹ̀ ṣáájú ní gbogbo èèyàn lórí àlámọ̀rí báyìí lórí àlámọ̀rí báyìí lórí àlámọ̀rí umaru wanka àwọn àlámọ̀rí wo mọ̀ wo níjọ́ tànàbí ó ṣe jíra òun lọ́lọ́ ń sàfà nàbí sọ́lọ́lá kọ́bà nàbí ṣe kí ni o kọ́bà ṣe jíra anabi ó ṣe jihadi òun ní máa kọ gbogbo dúkìá rẹ̀ lẹ̀ tóun gan tó bá ṣe competition pé ah màá la Abubakar lónìí ìgbà táwọn tọ́jú anabi èmi kò dájì ilẹ̀ òun tó kọ́ kéde ilẹ̀ o ó kọ gbogbo dúkìá rẹ̀ lẹ̀ ah wọ́n ní Umaru wá ka a lot of issues tó jẹ́ pé Abubakar ni máa gba kíni o ni máa gba wájú ń bẹ̀ jama wọ́n nígbà tí Umaru sọ gbogbo eléyìí ó ní mọ́ńkọ́lá ghairu dhalika wájàbà àléyìí hadul muftari ó ní sẹ́yẹ́rẹ́ tó ti lè sọ rádaràdá lẹ́nu báwọn tó ń sọ pé mi Umaru lórí jàbùbákiri lọ àbò ń sọ pé sàbẹ́ kan tó lóore ju kinní lọ ó ló ti dọ̀ràn yẹn o ìyà fi máa ń jẹ òpùrọ̀ ó ká fi jẹrú ẹni bẹ́ẹ̀ àfáà wa hajjájú ọmọ dinar wọ́n gbà wá látọ̀dọ̀ àfáàwà Abu Ma'shar àfáàwà Abu Ma'shar àwọn gbà wá látọ̀dọ̀ àfáàwà Ibrahimu àfáàwà Ibrahimu àwọn gbà wá látọ̀dọ̀ àfáàwà Alqama wọ́n ní Alqama ó wá ń sọ pé sẹ̀mẹ́tù àlíyán radiyallahu anhu yaqul mo gbọ́ àfáàwà Ali Ali ọmọ Abi Talib radiyallahu anhu ọlọ́mbánikẹ́ àti gbogbo àwọn sàábì ànábì yẹkúl olóhun pátálì ń sọ báyìí pé ní anna kọ́wọ́mán yòfàdìlú ní aláàbí bákẹrẹ wà úmọ́ra wọ́n ní ni pé ẹgbẹ́ ẹ̀yìn èèyàn wọ́n lẹ́yìn kan sọ kí mo lóore jàbú àti úmọ́rù lọ kí lẹ́ ń sọ lẹ́nu yìí ó ní máa ń o mọ́ ni o mọ́ alálìmọ̀fẹ́rì ó ní sẹ́ẹ̀rẹ́ tó bá ń sọ búra dáadáa báyìí lẹ́nu tó lè mi àlì ó gbọ́lá fún mi ó ní mo lọ́lá ju Abubakar àti Umaru lọ irú ẹni bẹ́ẹ̀ ó ti yẹ ká ṣe ìyá ẹni tí ń dàdà paarọ́ aládàpaarọ́ tẹnu ẹ̀ dùn tó pé irọ́ òun ní ń pa ó tó káfíà rẹ̀ jẹ́rú ẹni bẹ́ẹ̀ àfáwà Abu Ubaida tó jẹ́ ọmọ àfáwà hajjal ó ní àlíyù ọmọ àbí tọ́lìb radiyallahu anhu ó sọ báyìí pé wọ́n ní mú èèyàn kan wá fún mi tọ́já sí pé ọgbọ́lá fún mi fàdọ́là ní àlá àbí bákírí ó ní mo lóore jàbú bákírí lọ wàhúmọ́ra mo lóore júmọ́rù lọ ìlàjà ládìtùwú hadal muftari màá fún ní ẹgbàá màá ṣe kòbókò fún gidi ní n tá a máa ń ṣe fókùrò èèyàn ó nítorí pàànàbí sọ báyìí pé máa ń kọ́ làlẹ́ àkí ìyá káfíìn fàkọ́dí bá àbí a àhàdú umọ́ ẹ ń bá sọ fọ́mọ ẹ̀yẹ́ ìpín rẹ̀ kẹfẹ́rí wá ń bì hmm, mùsùlùmí lọ wá ń sọ pé irọ́ kẹfẹ́rí ọ̀yá wá ń bì ó níṣẹ́ rírú ẹni o fàkọ́dí bá àbí a àhàdú umọ́ ìkánnú àwọn méjèèjì máa jẹ́ kẹfẹ́rí tó bá já sí pé ẹni tó ń pè kèfèrí yẹn bá jẹ́ kèfèrí lóòótọ́ kèfèrí ni ìwọ nídìí kèfèrí ìwọ ni mùsùlùmí òun ní kéde o ṣùgbọ́n kéèsè kèfèrí ọwọ́ ń pè ní kèfèrí ìwọ lọ́ọ́ padà di kèfèrí sẹ̀mí ayé ẹ ìlàsẹ̀ ń bẹ lọ́hùn gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ń kà fara àwọn èèyàn ọlọ́run jẹ́ wọn ó túbá àwọn di kèfèrí àfẹ́ wọn ó di torí pé kèfèrí ó sórí ibú lọ́dọ̀ ọlọ́run àwọn òdẹ̀bẹ lọ́n ọmọ ìyá wa ọlọ́run bá ní fòdodo àwọn ẹni tí ó yẹ kán pé ń kèfèrí ká má lè pè ní kèfèrí kọ́lọ̀ wá lèmi àti yín náà nínú kúfúrú gbogbo ń tá a ṣe tá a fi di kèfèrí ọlọ́run má jẹ́ a ṣe èyí tá a bá ti ṣe ọlọ́run jẹ́ a tú bá ń bẹ̀ jẹ́mọ́ fakul àáfàá tó ṣe tíra ni mo wá ń sọ pé mọ́ńkọ́ làlẹ́ àbí bákìrì wàdúnà wúyá káfíìrì fàkọ́dí bá alkọ́ ìlú bìlì kúfúrì wúnà kọ́tàn tọ́rọ àwọn ṣíà àtàwọn ọmọ ìyá àwọn àwọn rọ̀wá àwọn rọ́fíbọ̀ àwọn rọ̀wá fíìm wọ́n ń pa àwọn sàbẹ́ ní kèfèrí ni ẹ ń lọ pẹ̀lú àbúbákírì ní kèfèrí sánpáná àfà ó ń tàn hmm, ọ̀rọ̀ burúkú gbà lọ́sọ yẹn lẹ́yìn Allah ta'ala kọ̀dírọ̀ dí àánì sàbìkínà làwálì torí pọ́lọ̀ ti yọ́nú sáwọn èèyàn yìí sọ́lọ̀ lè yọ́nú sí kèfèrí ọlọ́ni wà sàbìkúnà làwálùn minal muhajirina wal ansar walladhina taba'uhum bi ihsan radiyallahu anhum wa radu anhu ọlọ́ni sẹ́ra àwọn tó tó ń tẹ̀lé wọn àwọn náà dẹ́yọ̀nú sí ti máa ṣe fún wọn kí sálùjánnà kọ́lọ́n kó sàwa náà lọ máa àlìjánnà àfààní wà máa ń sábà wùláyì fàkọ́dí bá rọ́zà lọ́wù tààlà bìlì mọ̀háràbà ẹni tó bẹ́ẹ̀ lé ń sọrú àwọn ọ̀rọ̀ báyìí tó ń bú àwọn sàábé ó tún wá ń gbé hàn sí gbangba pé wà láwọn sàábé kèfèrí ni wọ́n ó ń bú wọn irú onítọ̀hún ó súnmọ́ kó fẹ́ bọ́ọ̀lọ̀ ń jagun ó fẹ́ fi ogun jíjà bọ́ lọ́hùn ó fẹ́ gbìyàn sí gbogbo ayé ọlọ́run sì kan lẹ́yìn ni àfáà ní balimansa bali mùsùlùmí náà wà àdáwù kódà ẹni tó yẹ kó bá ń bú àwọn mùsùlùmí nìkan àbò ń kó sùtá bá wọn wàskíni wàzàrọ́wù àbíbẹ̀ tiẹ̀ kọ́ gan ó ń kó ẹ̀tẹ́ ẹ̀gàn yẹpẹrẹ ó ń kó bá wọn fàkọ́díkọ̀ dímúná náà dálé kamínà lè kàbáyé àáfà látàlàyé ẹ̀nu àwọn tó kọjá nínú ìjókòó ìtawà náà ti ṣàlàyé ẹ̀ta àti kàgbé ẹ̀ṣẹ̀ ńlá ni. fàmọ́gọ́nù bímọ́nsábà afúdọ́là lọ́kọ́lìkì ẹni tó bá wá ń bú àwọn tó lóore jù tí sàwọn sàábé kí ilẹ̀ rò pé yóò ṣẹlẹ̀ sírò ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ànábì ọlọ́run àwọn tó lóore jù náà nìyẹn láàkínà òṣùgbọ́n ẹni yóò tó bá wọná o àáfàá ni kò ní í ṣe gbére nínú ná jẹ́mọ̀sẹ̀ gbọ́ mi yé ẹni tẹ́ kó ń bú àwọn sàábé àáfàá ni wàá bú lówù ṣùgbọ́n ká ló ń tọ̀ ń bá wọná kúfúrú rẹ lè má jẹ́ kúfúrú àwọn tí ń bọ òòṣà àwọn olódò àwọn ní olúwẹ̀rí tí ẹ lè má tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ọkọ bí ẹsẹ̀ irú tóun ṣe yẹn àáfàá ni ò ní rárá nítorí ẹ̀ gbọ́n yóò jìyà ọlọ́mọdé àwò jìyà tọ́lọ́ bá ní pé lágbájá méjì nínú ọ̀nà two thousand years nìyẹn wàyí náà yàwó mọ́ ní ìdàrọ̀ bíkà kàálfìsánà tẹ́ mímọ́ ta òdù ọjọ́ kan lọ́dọ̀ ti ọlọ́run ẹgbẹ̀rún ọdún lọ́dọ̀ ti wa ni tani wá fẹ́ tì sínú ó fún búrẹ́dì láàrin ẹgbẹ̀rún ọdún tínú rẹ̀ ọmọ wa dùn ọlọ́run abẹ́ ọmọ ìjà wọ náà o. àfáà ní ká lọ ń bèrè lọ bú àwọn sàbẹ tó lóore yìí ọ̀rọ̀ rẹ̀ ọjà sínú ọ̀nà tó ti yé àyàfi tó bá já sí wípé iláyà àtàkìdà lùbú wátà lírọ̀dí aláàánú awánà wí ìlàhùn fàádámọ̀lẹ́hùn káfíìn àfáàlẹ́ tó bá já sí wípé ó lọ ní àwọn àkídà ẹgbọ́ àkídà yẹn o ó ní pẹ́lẹ́yìn ànàbí àsálà àfáà wa ni. wọ́n yà sọ pé anabi asalam ó kú ṣáájú ta ni o ali òun dẹ̀ ló pé àwọn anabi ìtàn sọ nípa anabi ń parọ́ ẹnìkan tó lè já anabi lẹ́yìn ikú anabi asalam àáfà alẹ́ tó fẹ́ sọ pé ali anabi ni fàhábà mọ̀lẹ́ọ̀rún kàfírùn àáfà ló two adjectives wọ́n ló ń tàn olórí burúkú èèyàn tí wọ́n ti gbé sépè mọ̀lẹ́ọ̀rún mọ̀lẹ́ọ̀rún náà àwọn àwọn tán ti bínú sí tán ti sẹ́rẹ́ súá fún tán ti gbé wọn ṣépè gidi kèfèrí káfìrún àfáà mùsùlùmá mùrọ̀dù tó bí náà ń ṣàlàyé èmi kẹ́ ń ka ní àáfàá ni làwọn tí bá máa ń bu àwọn sàábé ibi láàfáà parí ọ̀rọ̀ àwọn sàábé sí ibi tá a dúró sí ọ̀dà púpọ̀ níbi ká máa tọrọ àforíjì fáwọn sàábé ká máa ṣe kíni ká máa bu wọn ẹni tí bá ń bu wọn yóò jìyà lọ́dọ̀ ọlọ́run ẹ bá tún wá rò pànàbí ọlọ́run ní Ali kèfìrí ló ń tàn mọ̀lẹ́rúnù ni ẹni tán gbèsè pè ní kálukó sin lọ́wọ́n ọba rẹ̀ kálukó ní àkídà gidi ìyẹn ni ó jẹ́ àsoríire ọlọ́run jẹ́ àsoríire ayé àtọ̀run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tó bá di ẹ̀yìn Ramadan àti bíi láti wá gbé a bẹ̀rẹ̀ ní báàbù terkul jihad máàlù kúdọ̀rọ̀ wà ibnul walidain kẹ́nìkan lóhun ò ṣe jihad mọ́ lóhun ò ṣe jihad mọ́ jèrè

àwọn àáfàá ní ti rọmọdán náà bá ń bọ̀ ká máa dùnnú jàmá wọn ò ní ká yọ̀ ká ṣe kí ni ìyàtọ̀ ń bẹ láàrin ìdùnnú àtayọ̀ kódà odidi kútúbà kan nínú tíra bàbá sọ́lẹ̀ alfauzan ṣẹ̀rí àfaramọ́ká dùnnú lórí àwọn tó bá tọ́ sí dùnnú ṣùgbọ́n kéèyàn máa wá yọ̀ ńgbọ́ ọba dùnnú ẹlòmíín ṣe súná ọmọ ó ń dùnnú ọwọ́ àlọ́ ọmọ tí ó pe Pasuma wọ́ndà jama kílè tó ń seun ọ̀nyọ̀ so ọlọ́run sóore fún kó dunnú tó ti pa ẹran tọ́ra mọ̀tínà tọ́ra five alive tọ́ra Hollandia yogurt tó lẹ́yìn èèyàn máa mú lọ pọ́n fújì ó tún fi ẹ̀sẹ̀ ó fi ń sayọ̀ ó ń fìṣẹ́ sayọ̀ yóò jí àlọ́dọ̀ ọlọ́run àfi tó túbá tọ́ lọ́run forí jẹ jama tó wá rí bẹ́ẹ̀ bí ṣe ń bọ̀ káwa náà mọ̀ àwọn ẹni ọlọ́ inú wọn máa ń dùn wọn tún máa ṣàdúà Allahumma balighna Ramadan Allahumma balighna Ramadan Allahumma balighna Ramadan wa wafikna lil amali salih fi ọlọ́run já tó ṣe kò gẹ́ẹ̀ṣẹ́ olóore náà gbogbo tí Ramadan náà kú mọ̀ kò pọ́sẹ̀ kan mọ́ ní ntọ́ dájú kò tó ọ̀sẹ̀ kan mọ́ tí Ramadan ṣe kí ni tó kù ọlọ́run já sórí nínú tọ́kàn wá gbogbo wa ẹjẹ́ àlọ́ ọmọ dáadáa mo ti sọ àwọn kan jẹ́ òní ìtọ́kàn wa òun làwọn ìjọsìn kan tí wọ́n fẹ́ ká mójútó sẹ́ẹ̀rí tí rọ̀mọ́dọ́n bá rí bí ọjọ́ lásán ọ̀tá fóńtàn òǹtàn ṣòwò kò jèrè sótìyé ọ́sọ́ọ̀tì ó jò kanlẹ̀ fóńtàn bíi táyà gbogbo àwa òwò tá a wà lẹ́yìn àárín tá a dé yìí ẹ ká bá ní lọ tó rẹ́yìn obìnrin prógrámù ti yé tó yàtọ̀ nú àwẹ̀ ẹ̀ dáná sàárì ẹ̀ dáná sínú ẹ̀ wà arúbìnrin mi lẹ́yìn Ramadan kò ní parí kùránì ẹ̀yọ kan kí ló dé wàhálà sàárì àti sínú ní ìwọ nìkan kọ́ kọ́ dáná sàárì lágbàáyé ìwọ nìkan kó sì kọ́ dáná tọ́ọ̀rù lágbàáyé tẹ́ ẹ bá ra àfáà míì náà ustaz ẹ̀ parí kùránì kan ní àwàhálà pọ̀ ni. a si tefsir a si rédíò program a si gbá àṣàwò ìwọ nìkan kọ́kọ́ sí ogun ẹ̀ láyé sẹ́rí bí Ramadan ṣe ń bọ̀ yìí nǹkan alákọ̀ọ́kọ́ ni ataktit watenvim jama ẹja plan kádẹ organize schedule wa dáadáa ó dàbí ẹni pàwọn obìnrin intanṣọ wọn rárá wọn àwọn tó sì kàn wá nípa rọmọdọ́nà òun là ń ṣàlàyé fúnra wa ọlọ́njẹ́ àsoríire alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni àtàkìtìtù wà tẹ̀wìm kálukó plan àsìkò rẹ̀ nínú àwẹ̀ bó o láṣe máa dáná sáárí bó o láṣe máa dáná sínú ìgbà wo máa sùn ìgbà wo tìláwà ìgbà wo ṣe dùá télọ̀ ni mí ìgbà wo màá fi ránṣọ tíṣà ni mí ìgbà wo ni màá fi wọnú kíláàsì ìgbà wo ni màá fi tìláwà ìgbà wo ni màá fi ṣe àṣkárù sẹ́ẹ̀rí gbogbo ẹni tí ò bá ti létò tí ò plan sílẹ̀ di Ramadan náà yọ kẹ̀rí pé Ramadan dé ọjẹ́ sàrí ó sínú Ramadan number one ó lọ number two ó lọ number five number ten number fifteen number twenty láìlátùlù kọ́dìrì bá wọlé ó tún lọ́mọ́ lọ́wọ́ irú ẹ̀yin tẹ́ ẹ jóbìnrin ẹ dáná sàárì àwọn nǹkan kan bẹ tẹ́ ẹ ti lè ṣẹlẹ̀ látàlẹ́ mọ́jọ ọjẹ́ pòrò náà lọ́ ẹ̀sẹ̀ máa já ewédú ńlọ́ ẹ̀sẹ̀ máa ewédú tí ṣe gbélé yùn látàlẹ́ omi ọbẹ̀ ti ṣe látàlẹ́ ìwọ náà ó lè lásìkò ìjọsìn sórí lóòótọ́ lọ́ọ́ gbaládá lórí sàárì tó o ṣe fọ́kọ rẹ ṣùgbọ́n kò lè dàbí láàdá tó rí níbi àwọn nǹkan yòókù mọ́ ní bọ́ọ̀dà náà sàárì ó wá jí mẹ́ta ó sì dáná wọ fáìfù ah kí láadé ọfẹ́ dáná fún gbogbo àwọn ọmọ kan ní iṣẹ́ ọlọ́run kankan ó ní wàhálà sàárì náà gbogbo tó bá yẹ ẹ sílẹ̀ lálẹ́ ti sílẹ̀ kódà tó bá rọrùn kánúrò ẹ̀yìn ni ó ti gbómi kaná láti bí aago tó bá fẹ́ sùn lálẹ́ ó wà a só ti yé nìsín yọ ara máa jó tètè ìgbà tó bá jí láago mẹ́ta sí mẹ́ta àbọ̀ omi ó ṣe kí ni ṣùgbọ́n mọ́ ṣe bẹ́ẹ̀ fún gáàsì ọlọ́run lè jẹ́ ọ̀daràn o ọba <laughs> ṣe bẹ́ẹ̀ fún gáàsì tó bá di gbúù so gáàsì tẹ́lẹ̀ kọ̀fẹ́ kan mọ́ wà aládàáni omi àmàlàrí àríṣẹ́jú márùn sí mẹ́wàá ó ṣe kí ni o ó ti ó kódà irú àwa tá a bá ní gáàsì àsìkò yìí ẹ̀yin àtọkọ yín ẹ lè kóra yín lọ́wọ́ ojúṣe ọkọ rẹ ní kọ́ra gáàsì lóòótọ́ ṣùgbọ́n nẹ́tíwọ́ọ̀kì fẹ́ẹ̀lì kò sí nẹ́tíwọ́ọ̀kì rárá ìwọ sì ní nẹ́tíwọ́ọ̀kì lọ́dọ̀ àáfà rọmọdọ́nà ló tó dé yìí ká tó lọ ra igi ládùúgbò igi kan tiẹ̀ ṣe kí ni ó ti wọn iná igi lẹ́yìn tó máa ń dáńsáàrì àti sínú tàbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ kẹ́ tó ra kẹrosíìnì gáàsì ti pé lásìkò ìdù kẹrosíìnì lọ ṣùgbọ́n owó tẹ́ yóò fi ra sìlíndà nìkan lọ́wọ́n tó bá ti lè rà kò sí wọ́n gan five thousand six thousand seven thousand tọ́lọ́n bá ní kí ọkọ àtìyàwó kẹ́ ẹ̀ gbọ́ra yín ré ẹ̀yin náà ra gáàsì kan tẹ́ ẹ máa lò nínú kíni nínú àwẹ̀ tẹ́ bá ti fíìlì two three kg tí náà yín ọ̀bá ti pọ̀ ẹ́ lò lọ́sẹ̀ mẹ́ta tí náà yín bá pọ̀ ẹ́ lò bí ọ̀sẹ̀ kan àbíjọ́ mẹ́wàá àáfà gbogbo tí ó jẹ́ orítọ́ ọlọrun ṣe múra fún nínú Ramadan kọ́wọ́ jẹ́ kí gbogbo òru rẹ̀ sàrí lọ́mọ fi dáná tilawatul Qur'an ẹ jẹ́ ká máa ka Qur'an púpọ̀ nínú àwẹ̀ a ti sọ àlàyé fúnra wa kọjá rí Ìmáàmù Ṣàfi Qur'an ogún lọ́nà mẹ́ta ní máa kà nínú Ramadan 60 yóò kan lọ́sàn yóò dẹ̀ kẹyọkan lóru mo sọ fáńjò ni ó rọrùn èèyàn parí kùránì jísù kan láàrin twenty minutes láàrin wákàtí kan ìmáàmù ṣàfi ọ̀pá lápẹ̀rẹ̀ èèyàn parí jísù mẹ́ta ẹni tí ó bá parí odi kùránì jísù tájì ó nídìí how many hours ten hours adẹ̀ ń lo twenty four hours lójúmọ́ oorun táwọn máa ń sùn nú àwẹ̀ kìí pọ̀ oorun díẹ̀ lálẹ́ bí oorun wákàtí méjì wọ́n tún sùn bíi díẹ̀ lọ́sàn-án oorun wọn gan lè mọ́tò wákàtí mẹ́rin Kurani táwọn ń kà yẹn mọ́ ṣe mistake wọ́n ti há sórí ọmọ ọdún méje ní mọ́mùsà àfi ti há kùránì ibi tó bá kàdé yóò tó máa fi kí zúrì lọ tó bá tó kírun tán yóò tó máa kà lọ ìjọba kàdé lálẹ́ àsárì yóò tó máa fi kí àsìrì lọ kùránì sixty ìmáàmù Bukhari Kurani forty ni bàbá máa ń kà nínú àwẹ̀ kùránì kan lójúmọ́ lọ́sàn-án dẹ̀ kùránì kan fún tàràwì mẹ́ta sọ̀gbìn láàrin thirty days ìyẹn ọ̀jẹ̀ mẹ́wàá tábà fi mọ́ ti ẹyọ kan lójúmọ́ ọjẹ́ fọ́ọ̀tì gbogbo àwọn tá à ń sọ ìyàfẹ́ ẹni ọlọ́run onímọ̀ ni wọ́n ìwọ lè má lè parí kùránì táàtì o ò lè parí ẹ̀ wà láìké ṣègbè ìwọ ò lè parí twenty o ò lè parí fifteen o lè try mẹ́wàá náà tí wọ́n náà máa parí kùránì kan láàrin ọjọ́ mẹ́ta àdìsí kan náà fẹ́ẹ̀ kan bẹ lórí ẹ̀ tẹ́lẹ̀ kùránì kan níjọ́ mélòó jẹ́ mọ́ wàláì tẹ́ ẹ bá rẹ̀ tọ́ka kùránì mẹ́wàá nínú àwẹ̀ láwùjọ wa yìí èèyàn dáadáa ni o kùránì mélòó jẹ́ àmọ́ láyé Facebook láyé WhatsApp ayé Instagram Telegram ayé Twitter ayé togo toeli tojahannam téèyàn bá rẹ́ni tí tìláwà wá dùn lára tó fi parí kùránì mẹ́wàá kódà tẹ́mi bá rí inú àwọn sùdẹ́ǹtì mi tó bá kalẹ̀ mo máa ń fún ẹ lẹ́bùn mo máa ń fún ẹ ní ẹ̀bùn personal gift ó yẹ kéèyàn ẹ kọ̀rẹ́ẹ̀jì kíni o ọmọ dáadáa lélẹ́yìí ọmọ tó ń ka kùránì tó fi à ń parí kùránì tó tó bá ń parí mẹ́wàá mẹ́jọ méje nínú àwẹ̀ eléyìí ń gbìyànjú tó bá wá jẹ́ pé tó ọwọ́ ata fún wọn náà tán ọ̀sà parí kùránì nǹkan méjì mẹ́ta mẹ́rin márùn jàmọ́ ẹ̀já tìlà wà nù àwẹ̀ ìtọ̀ àmù tọ̀ àmù ẹjẹ́ á fáwọn olòṣì lóúnjẹ nínú àwẹ̀ ara tí wọ́n fẹ́ ká máa ṣe nínú Ramadan òun nìyẹn má ṣe bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń ṣe kí ni ebi ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ìwọ́ ti ra ráìsì àpò kan lé tẹ́ẹ̀mọ́ jẹ díẹ̀díẹ̀ báraka láwùfì ẹ pọ̀ nínú fámìlì yín lóòótọ́ àpò kan yẹn gan ẹ lè jẹ́ tán láàrin jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n rántí o ẹnìkan ò ní kóńgò kan tí ó jẹ láàrin jọ́ méje òun ò tiẹ̀ wá láti àpò kọ̀ wá pò kan ìwọ sáyọ kóńgò méjì fún yóò mọ wá ṣàdúrà fún ọ pé ọlọ́run jẹ́ ó dáa fún yín ọlọ́run ní jẹ́ ó dáa fún yín inú rẹ̀ ó dùn yọ̀wà tó máa sọ̀rọ̀ kó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ wà ní àdìsí ànábì ẹni tó wà lórí àjò tó rí nǹkan rẹ̀ tó tán oúnjẹ rẹ̀ tó fẹ́ níwọ̀ ọlọ́run á inú rẹ̀ dùn ó ní ó mi èmi lẹ́rú rẹ̀ ó wá ní à ń ta abudí rọ̀ bùkà ó ní ọlọ́run ìwọ o èmi gan ọlọ́run ọba báyìí ànábì pé à mi ń ṣí dátìlì fárọ́hìn ó ṣe mistake nítorí pé inú ẹ̀ bọ́ ó dì ọ̀hún pé nísìnyí tá a mọ̀ ní wípé ni máa fa jẹ̀ mọ́ ìdùnnú yes or no kí ni máa fa ẹkún kí ni máa fa ẹkún wàláì inú èèyàn lè mi tó pé ẹkún ni ó jáde sẹ́yìn pé a ti mọ̀ pé nǹkan ẹni tí náà bá nù kí ah, mo rò pé ọjẹ tẹ́tẹ́ kò jẹ tẹ́tẹ́ mo rò pé ọka Kùránì pẹ̀lú ni mo rò ẹsẹ̀ di àwọn àtúntò tẹ́tẹ́ ní èèyàn máa ṣe kí ni o ṣùgbọ́n àwọn ẹni ibú ti àwọn máa jẹ máa owó dùn tí ó jí àlọ́dọ̀ Ọlọ́run ẹ bá tí nǹkan dáadáa ṣẹlẹ̀ sí wà lẹ́nu rẹ̀ yóò máa dùn yóò máa ẹkún yàtọ̀ sẹ́kún ẹkún ìbànújẹ́ ọ yàtọ̀ sẹ́kún ìdùnnú obìnrin tó ń lọ ilé ọkọ tó ń sunkún ẹkún kí ló ń sun jama ni ìyẹn làáfà wa Ibn al-Qayyim al wọ́n ní ẹkún ìdùnnú tẹ́ ẹ bá omi ẹkún bá sí yín lọ́wọ́ kò ní ṣe kí ni gbogbo àwọn tó máa wọn ọmọ yẹn wá nínú kán lọ kọ́ṣàn wọn kán jẹ́ àgbọ̀ǹta wá ṣe tàbí kán máa ní kán máa lọ lé wọn ò gbọ́ wàásì ariwo náà ń pa ń ta ẹ̀yin tẹ́ ẹ bá jẹ̀yà wọn ẹ bá ní iṣẹ́ lórí ẹ̀. alimohim àáfàá ní ká lọ mọ̀ gbogbo ẹkún tẹ́ ẹ bá ti lè rí báyẹn tọ́jẹ́ pẹ́kún dùnú ni omi rẹ̀ ò ní gbóná ṣùgbọ́n kó ìbànújẹ́ omi rẹ̀ ó ṣe kí ni ó gbóná gidi so a ti mọ̀ pé àwọn nǹkan tẹ́ pé ìdàkejì ni ìdàkejì gbogbo ẹni tí Ramadan bá wá bá láyé bí wọ́n ṣe ń dunnú mọ̀ pé àwọn kan ṣe kí ni o wọ́n bànújẹ́ kò sí tí wọ́n jẹ ẹni ọlọ́run bá ní o lè fún ráìsì agolo kan fún un èmi náà ò ní kọjá agolo kan ni o. kí wọ́n a adúrú agolo kan lọ́wọ́ á fún ọ wọ́n wọ́n ní ọwọ́ jẹ sàárà ọlọ́jọ́ wọnú <laughs> wọ́n ní ọwọ́ jẹ sàárà ó ní ọjọ́ ṣe kí ni o ó ní ọ̀yẹ̀ká ètè sọ fún òun sọ ni ọwọ́ anáwó ń bẹ̀ ni jẹ sàárà ọ̀fẹ́ bá tiẹ̀ lọ. jama sẹ́ẹ̀rí nínú wà ìmoore òun ni kẹ́nìkan fún wa ní nǹkan kan ká máa wá rò pé wa ṣe ó kéré ọmọ tó ń bá yí lásìkò yẹn ó lè fojú wò pé ah, irú president Buhari ó fún mi ní fifty thousand ah fifty thousand kò lè fún mi ní five fifty million àbí five million ìwọ nìkan kọ́ ni ó fún lówó ìwọ lè má máa ń ń bá yí kó fojú wò pé ah, ó fún mi ní five thousand owó yẹn kéré jù náà. bọ́yé èèyàn ọgọ́rùn-ún bẹ́ẹ̀ ni ọwọ́ àgbà ní o ọjọ́ kan báwọn tí wọ́n bá ti bá gbogbo táwọn yòókù kan sùn lébi ẹ jẹ́ ká láàánú àwọn ọmọ ìyá wa lójú ìwọ tọ́lọ́run bá ní ọjẹ́ tọ́sẹ́kù rántí àwọn tá a ní o olùsí ẹ jẹ́ amójútó àárín yẹn tàràwì wa ẹ má jẹ́ ayọ̀lẹ̀ ẹlòmíín gbà náà fìlà bá wa ẹ mọ̀jà wo ṣe bẹ́ẹ̀ bákan náà gbogbo ẹ̀yin ìyá lọ́jà tẹ́ ń tajà ẹ bẹ̀rù ọlọ́run ẹ má fowó lọ́jà ẹ má fi owó lé ọjà nínú rámúlá náà ọjà ọ̀wọ́n sí iye tẹ́ ń rà náà lẹ́ ń rà kí lẹ fẹ́ máa fara ní aráàlú sí ẹ má fowó lé gáàsì ẹ má bá dáná. ẹ má fowó lé kẹrosíìnì èèsàn àwọn tí ọ̀dà náà gí máa lò ẹ wa tá bá sínú táàtì ẹja lọ wò bẹ́ẹ̀ ráìsì ni ẹlòmíì ò jẹ ráìsì lẹ́ẹ̀mejì ó lè fẹ́ wa kán la fi sùn la yóò tún jẹ ráìsì lẹ́ẹ̀mejì fi egbò la. wàhálà èmi ọ̀fẹ́ rí tí ìfẹ́ rí fámìlì kan rí ní tí mo ní kárí tẹ́lẹ̀ pé òun ìjàmọ̀lá láfún òun ìjàmọ̀lá gidi òun ìjẹsẹ̀ mu ìrírí láyé mi pé mi ìjẹ ráìsì kódà tó pé ẹyin lágbájá kọjọ ọwẹ ni kọ láìkì ọwẹ wọn yìí tí ì pé kọjẹ ráìsì ni torí pé ráìsì gé so oúnjẹ tó oúnjẹ tó yẹ pé fast food lòun náà kèé jẹ́ ká rówó wo wèrè lẹ́yìn pé tó o bá jẹ́ jù náà tápàlẹ̀ wọ́n lè mọ̀ o ṣùgbọ́n ráìsì yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tà wọ́n wà máa tà nínú àwẹ̀ ìwọ tó ń ta báàgì twenty lóṣù ọ̀wá ń ta eighty pé profit rẹ ó ṣe kí ni o yóò pọ̀ sí kí lọ fẹ́ fara ní aráàlú sí gbogbo ẹ̀yin tẹ́ ń tajà òróró náà ọ̀ ń bẹ òróró náà ká má fowó lé gbogbo tí kálukú wa bá ń tà nínú ààwẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run déédórí ẹ̀yin tẹ́ ń ta sànà ẹ má fowó lé ìsànà fún wa gbogbo tí kálukú ń tà ẹ jẹ́ ọlọ́run ká torí ipá ààwẹ̀ dé ká wàá fara ní àwọn mùsùlùmí ọmọ ìyá wa abẹ́lọ́ rọ̀mọ̀dọ́nà fourteen thirty nine yìí ọlọ́run yóò bá wa láyé ẹnu bí ó kù sí tí ò tọ́sẹ̀ kan mọ́ yá àsìkò ń gẹ́ rẹ̀ mọ̀jẹ̀ á tí ìdòkú kó tó dìgbà náà mọ̀jẹ̀ á wà lórí ìdùbúlẹ̀ àìsàn mọ̀jẹ̀ a wà lọwọ lọ́wọ́ mọ̀jẹ̀ á ṣe kòǹgẹ́ aburú kọ́ ọ wá járí tí ẹ ṣe ń bẹ̀ kárí tí ẹ ṣe lọ́sàn kárí tí ẹ ṣe lóru gbogbo àwọn distractions kọ́ ọ làwa ń bẹ̀ kọ́ ọ wá já sóríire subaha gbogbo àwọn tó ti kúnú àwọn ọmọ ìyá wa ọlọ́ọ̀bá ní fọ̀rùn kẹ́ wọn. <clears throat> wọ́n pọ̀ tá a mọ̀ tá a jọba Ramadan fourteen thirty eight wọ́n ti lọ àáfà àgbàlagbà ń bẹ nù wọn ọmọ èké ń nù wọn ẹni tó ti márì ń nù wọn èyí tí è márì ń wọn kódà ọmọ wa kan á ọlọ́run bá ní fọ̀rùn kẹ́ yóò ṣe nìkáì bóyá bí ọ̀la àbọ̀tọ́lá ló yẹ kí nìkáì rẹ̀ ọ jẹ́ ètò nìkáì náà bá lọ sílùú èkó tí wọ́n fi lásídẹ́ǹtì bọ́ọ̀lù ọ̀hún ti sin àáfàá kó tó dọjọ́ kí tí mo sọ èké pọ́sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì tọ́sẹ̀lẹ̀ o ọkọ ìyàwó ti dòkú lẹ́yìn ásídẹ́ǹtì wọ́n gbé lọ dúdú ràbàrà àáfà ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti polówó ẹlẹ́ran ti tu wà láìkí lọ́kọ̀ lọ́wọ́ bá ń bẹ̀ tó bá jẹ́ mùsùlùmí òdodo Ọlọ́run ní ìfẹ́ kọ́ fẹ́yàwó láyé máa bọ̀ wá fáwọn ẹlẹ́yinjú ẹgẹ́ lálìjẹ́ náà do ìbànújẹ́ ní ọ̀jẹ́ fáwa ṣùgbẹ́ ní táà ń banújẹ́ lé lórí ìwà lẹ́yìn òun dùnú tó bá jẹ́ mùsùlùmí òdodo tọ́lọ̀ ti yọ́nú sí pé à ní ọ̀fẹ́ kọ́ fẹ́ obìnrin táyé obìnrin táyé máa ń ṣe nǹkan oṣù wọ́n máa ń tu kẹ̀lẹ̀bẹ̀ wọ́n máa ń tu tọ̀ obìnrin tàlùjẹ́ náà kò sí nǹkan oṣù kò ti tọ́ kò sí kẹ̀lẹ̀bẹ̀ kò sí pé mo só kò sí pé báyà nǹkan kan rùn kò sí ẹ̀jẹ̀ bímọ èèwọ̀n kà ọlọ́run ni wàá máa bọ̀ wá sálùjẹ́ náà tọ́ bá jẹ́ pé tọ́lọ́ fẹ́ fún ọ ní nǹkan ṣùgbọ́n àwọn akẹ́bẹ̀ẹ́ lọ́pọ̀ ọlọ́run jẹ́ mi wá ogun ká tó lè rí tiẹ̀ ṣe kálùjẹ́ náà wọ́n lè ṣe kí ni o kò lè tún dáa sí gbogbo àwọn tó ti wá kú bẹ́ẹ̀ nínú àwọn ọmọ ìyá wa nínú àwọn òbí wa nínú àwọn ẹbí wa nínú àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí káàkiri mẹ́rin àgbáńlá ayé ọlọ́mbà ní fọ̀run kẹ́ wọn àwa tá a wà láyé já torí sí àlùjànnà ṣe sí wá yọ́nú sí wa rọ̀mọdọ́nà àyàwó ọmọ já ẹ táyà rẹ̀ ọba já irọ́ ni kódà kéèyàn jẹ́bi lọ ní àyà rẹ̀ ọmọ já díẹ̀ díẹ̀ ìyàtọ̀ gẹ̀ ni pé tóun bá ti wo aláàtì èlò lọ́wọ́lé lánàá one point seven million your account has been credited with kennekan oge èlò balance twenty seven million four hundred okay òun náà sì máa jáyà pé gbogbo àwọn tá a máa aláìsí fún sówó yóò tó rà báyìí torí pé bóde báyìí tó náà ní máa ṣe kíni o ní máa ń fọ olórí ẹ̀ ṣùgbọ́n kàn tiẹ̀ balẹ̀ pé nǹkan kan bẹ ní <laughs> àkáǹtì àwọn ọmọ rògbé wọ ọlọ́run aláìwúgbọ́ àkáǹtì náà ti gbẹ ìwọ ọlọ́mọ láti fẹ́ rówó báyìí ó sì dájú wàhálà àkùbá wẹ̀ tọ́lọ́ bá ní àwa láyé àwa ń bẹ lọ́rùn rọmọdọ́nù ọdún ìjó tọrọ ti lọ fún wa ìtọ́ tẹ̀ wá lọ́rùn ní ojú àmọ́ ẹ̀jẹ̀ sáré àti sínú a bá rí mo lọ ibi àrò kan ó ibi tá àrò kan ó rẹ sí ọlọ́mọ jáde wa ibi ọ̀ jáde ibi kọ́ wá sí wá lóore ayé àtọ̀run subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin wa rahmatullahi wa barakatuh